الحمد لله أقف ولو وباوة الذي أنعم علينا بنعمة الإسلام وباتي أشي درار لنيوة وناني إدراء ìjẹ́ mùsùlùmí èyí tó ga jù nínú ìdẹ̀ra tọ́lọ ọmọ sí fún yàn òun náà ni kọ́lọ̀ sí yàn ní mùsùlùmí òdodo wàsálàtù wàsálàmù ala rasulillah àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bọ̀ òjísọ́lá muhammad sallallahu alaihi wasallam نبينا محمد وعلى آله وصحابه أجمعين أتوان على آله أتوان صحابة على لقبق أيما يا منين يسنوا ìtàfẹ́gbé yẹ̀wò nírọ̀ lẹ́yìn ó náà ní al'islamu wa sunnatu fi biladi yorùbá islam àti sunna nabuwa muhammad sallallahu alaihi wasallam nílẹ̀ yorùbá ipò wo ni islam wà ipò wo ni sunna wà al'islamu dínúlá èyí tí ó dàrú mọ́ wa lọ́wọ́ náà ni pé islam nìkan náà lè sin ọlọ́run ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ o nínú alukur'an ọlọ́run ọba ní a'udhu billahi mina shaitan rajim inna ad-dina inda Allahi al-islam ọlọ́run ọba ní ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ọba tọ́lọ́run ọba aláàgbà lẹ́sìn òun náà ni ẹ̀sìn islam suratu ali moran quran three aya nineteen ọlọ́run ọba ti ń sọ bẹ́ẹ̀ eléyìí ní ojú oyé wa yí pé ẹ̀sìn islam òun náà lẹ̀sìn ọlọ́run ومصدر التشريع في الإسلام القرآن والسنة ẹ̀rí ẹ̀sìn islam wa ta fẹ́ máa ṣe ńlẹ̀ yorùbá yìí ẹ̀ wọn ò fi síbi kankan fún wa bí ìbá jẹ́ pé nínú alukur'ani láti máa mú àti nínú sunna òjísánlá muhammad sallallahu alaihi wasallam méjèèjì yìí òun náà ni wọ́n máa sọ fún wa yìí pé kí ní yẹ ẹ̀sìn ni alẹ́ rí nínú quran ká máa rí nínú hadithi a sì lè rí nínú hadithi kamari nínú Qur'an eléyìí ni wọ́n ń pè lẹ́sìn Islam tọ́lọ́ lọ́wọ́ bá Allah ó ń dá wa padà sínú al-Qur'an ipe ká wá ẹ̀sìn níbẹ̀ àtàbárí níbẹ̀ ọlọ́run tó ń darí wa sínú sunna káwọnù sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam àti Qur'an àti sunna nǹkankan náà ni méjèèjì athanallahu ala rujuu ilayhima ọlọ́run bá Allah dìídì sọ fún wa yìí pé. gbogbo ìgbà tí ọ̀rọ̀ bá dàrú mọ́ wa lọ́wọ́ ọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́wọ́n ọba ní kádàrí padà sínú tíra méjì inú alukur'an àti sunna muhammad ọlọ́wọ́n ọba ní fa'in tanaza'tum fi ní bí ẹ kankan yín lọ́wọ́ nínú ọ̀rọ̀ ẹ̀sìn nínú ọ̀rọ̀ ẹ̀sìn ni o farudúhu ila ní ẹlọ lè wọnú Qur'an war rasul ẹ̀sìdá padà sínú sunna anabiwa Muhammad sallallahu alayhi wa sallam tá n hadith suratun nisa Qur'an 4 aya 59 lọ́lọ́run tí ń fi ń jóyè wáyé pé Qur'an àti láàfin yanjú ẹ̀sìn وأمرنا الله بطاعة الله وطاعة سنة رسوله صلى الله عليه وسلم ọlọ́wọ́n bá Allah kò mọ́rọ̀ súnà ní funfun yẹ rárá ọlọ́wọ́n bá ń jó yíwa yí pé bẹ́ẹ̀ bá ti ń tẹ̀lé koran bẹ́ẹ̀ náà ni kẹ́ máa tẹ̀lé àdìsí ọlọ́run bá ní yá ayyuhal ladhina amanu ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo ati'u Allah ẹ máa tẹ̀lé Allah ẹ máa tẹ̀lé Qur'an wa ati'ur rasul ẹ sì máa tẹ̀lé Muhammad sallallahu alaihi wasallam ẹ máa tẹ̀lé sunna rẹ̀ wala tubtilu a'malakum ẹ má máa bàṣẹ ara yín jẹ́ ẹ má jìṣẹ́ yín ó bàjẹ́ pẹ̀lú ìfi Qur'an ilẹ̀ láti máa fi darí ẹ̀sìn àbí ìfi sunna nàbí ilẹ̀ láti máa fi darí ẹ̀sìn صرح الله بأن في سنة الرسول أسوتنا ọlọ́wọ́n bá jẹ́ yíwa yí pé ẹ̀sìn islam tó ń mú wá yìí òun sọ koran kalẹ̀ òun wá fi ànábì ṣe àpèjúwe fún wa tá a máa tẹ̀lé bí wọ́n ṣe ń lo korani gbogbo ntọ́lọ̀ bá ní àṣepátá ànábì ni wọ́n kọ́kọ́ ṣe ọlọ́wọ́n bá wá ní ẹtẹ̀lé ntẹ́mi ọlọ́ọ̀ ní ẹsẹ̀ ìkọ́sẹ̀ yín lára ànábì náà lọ́wọ́ gbogbo bá ànábì bá ṣe ṣẹ̀sìn bẹ́ẹ̀ náà nìkan yín náà ṣe yìí ọlọ́wọ́n bá ní lakọ́dí káànà lakum fi rasulillahi uswatun hasana ọlọ́wọ́n bá ní afi ànábì kalẹ̀ fún yín lápèjúwe tí ó máa jẹ́ àwòkọ́ṣe dáadáa ànábì lọ́wọ́n fi kalẹ̀ fún wa ọlọ́wọ́n fàáfà kan kalẹ̀ fún wa ànábì muhammad nìkan sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá ní tá ànábì bá ń ṣe ni ẹ máa ṣe nítorí bá pè lẹ́sìn òun náà lẹ́sìn suratul ahzab quran thirty three ayah twenty one lọ́wọ́ kí la ń pè ní ojú ọ̀nà anabi sallallahu alayhi wa sallam kí la ń pè ní sunna gan ebi qawluhu wa fi'luhu wa taqriruhu níta anabi sọ jáde lẹ́nu wọ́n ń pè ní sunna níta anabi ṣe owó níwà ìbá àmọ́ sọ jáde lẹ́nu ni wọ́n ń pè ní sunna àti tí wọ́n ṣe wájú anabi tá anabi ọ̀ sọ pé ọ̀dà nígbà anabi ti rí ni tí ọ̀ pé ọ̀dà sunna nìyẹn náà torí tí ọba dáa ni anabi ọ̀ pé ọ̀dà eléyìí tá ń pè ní sunna ni wọ́n ń pè ní hadithi ọlọ́run ọba tó wá yóò yé wa nínú alukur'an karim fáwọn mùsùlùmí lẹ́ yorùbá annahu la yuhibbu ahadan min ibadihi illa bi tiba'i nabiyyi muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ọba yóò yé wa yìí pé òun ò nífẹ̀ẹ́ nìkan kan nínú gbogbo àwọn ẹrú òun àfẹnití bá ń tẹ̀lé sunna ọlọ́run ọba sì ní tẹ́ bá fẹ́ fẹ́ràn òun ọlọ́run sunna ni ẹ tẹ̀lé lẹ́ẹ̀fì fẹ́ràn òun ọlọ́run òun ò sì ní fẹ́ràn ní ọlọ́run ọba ní tẹ́bá mọ̀ pé ẹ̀ń fẹ́ràn ọlọ́ fattabi'uni rí ànábì sọ fún wọn yìí pé fattabi'uni èmi Muhammad kẹ́ tẹ̀lé o yuhbibkumullah ọlọ́run ọba wà nífẹ̀ẹ́ yín tọ́lọ́run bá ti nífẹ̀ẹ́ yín yóò wá sọ yín di wòlíì rẹ̀ a jẹ́ pé ẹ lè rí ìfẹ́ ọlọ́run ọba àfi kẹ́ máa tẹ̀lé sunna ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ń sọ eléyìí nínú suratu Ali Imran Quran three òdísọ́lá muhammad sallallahu alayhi wa sallam anabi ń sọ̀rọ̀ nípa sunna anabi ni mani àtọ́ àní ẹni bá ń tẹ̀lé mi anabi tí ń tẹ̀lé sunna mi fakọ̀dé àtọ́ allah yìí tí ń tẹ̀lé ọlọ́run náà wọ́n mani aṣọ́ ni tako sunna mi fakọ̀dé aṣọ allah ọ̀ntọ́ láwùn tàdílù bá àdáhùnmá ẹni sọnù di méjèèjì mú ọ̀kan ò ṣeé dámú láì mú anabi ni kitaballah anabi ni tírà ọlọ́run alukur'an wa sunnati àti sunna èmi ànábì wa muhammad sallallahu alayhi wa sallam èyí ni hadith ànábì lakodi hawala adawul islam àwọn ọ̀tá islam nínú àwọn tí wọ́n fẹ́ kí islam ó ṣubú lágbàláyé àwọn orientalist wọ́n ti wá gbìyànjú ifsadal masdarain alkitabi wa sunna láti ba kùránì ọlọ́run ọba jẹ́ mọ́ wa lọ́wọ́ láti ba hadisi jẹ́ sunna nabi jẹ́ mọ́ wa lọ́wọ́ àmọ́ wọ́n gbìyànjú wa mastata'u ila dhalika sabila ọlọ́run ọba òfin alágbára lérí ẹ̀ kọ̀lìtàkàfàlà aláwọ̀ bí hifdil qur'an bó wọn sì fẹ́ bá alukur'an àti sunna jẹ́ tọ́lọ́wọ́n bá aláṣẹ ń bẹ lókè sama ọlọ́wọ́n bá ní inna nahanu nazzalna dhikra ọlọ́wọ́n bá ní àwa la sọ alukur'an kalẹ̀ wa inna lahu lahafidhun àwa ọlọ́run náà láàṣì máa dáàbò bo nǹkan kan wọn ní sí qur'an ọlọ́wọ́n bá ń sọ ilé nínú suratul hijr qur'an fifteen aya ẹlẹ́kẹsàn lọ́lọ́run ti ń sọ pé òun ọlọ́run gan lòun dúró ti alukur'an wọn ò ní dàrú wọn ò sì ní bàjẹ́ àwọn tá a wí yìí wọ́n wá rí i pé àwọn ò rí alukur'an dàrú wọ́n wá wò pé kí ló tún kù òun náà ni pé ẹjí ká ń fẹnu lé súnà wọ́n sì wá ti mọ̀ pé táwọn bá ń lé ànábì wa òpùrọ̀ ni àwọn ò ní rẹ́nì kankan tí ó kàtẹ́ra àwọn wọn ò sì ní rẹ́nì kankan dẹ̀sìn rúmọ́ lọ́wọ́ ní táwọn ó ni pé àwọn tí wọ́n gba àdìsí wa látọ̀dọ̀ ànábì yẹn èyí tó gba àdìsí tó pọ̀ jù òun náà ni Abu Huraira ẹ̀jẹ̀ akúkú máa bàbá òrèrà lọ́kọjẹ́ tá a bá ti bàá lọ́kọjẹ́ tá a sì bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ̀ láì dáa tá a pè é lópùrọ̀ gbogbo àdìsí tó gbà àwọn èèyàn nígbà gbọ́ mọ́ látara bẹ́ẹ̀ àbẹ̀sùn náà wò wọ́n tún gbìyànjú wípé ọ̀dà àwọn owó ni wọ́n gba àdìsí iwájú nínú àwọn àbá aládìsí tí wọ́n kọ́ ọ́lẹ̀ fún wa tá a bá táwọn bàbá wa náà bá léyìí títí ń bẹ́ẹ̀lẹ̀ láti jọ̀njọ̀n wọ́n wá rí pé Imam buhari, òun náà lẹni tó gba àdìsí iwájú lọ tádìsí rẹ̀ sì lálàáfíà jùlọ wọ́n á wò pé ẹ má jẹ́ abú anabi imam bukhari ni ẹjẹ́ máa bú imam bukhari ni ẹjẹ́ máa fẹnu sáta tá a bá ti ń fẹnu sáta imam bukhari gbogbo àdìsí tọ́gbà wò ní wúlò ma fa alamu ẹ lọ lè ma ayọ̀ àdùn àtúnáàrẹ̀ ẹ̀yin tẹ́ ń pèpè lọ́nu náà ẹ̀yin afa ṣetán tẹ̀sí délùú ẹ̀yin jama bu tọ́jẹ́ pé ẹ wá rí i pé Imam Bukhari yìí òun ni ẹ máa sọ̀rọ̀ sí ẹ máa wá pè lópùrọ̀ àwọn àdìsí tọ́gbà wọ ẹ máa dàrú ntẹ̀ ń ṣe ni àpèkọ àwọn ọ̀tá ẹ̀sìn ní tẹ̀bá mọ̀ àwọn ọ̀tá ẹ̀sìn ni wọ́n kọ́ lẹ̀ ẹ̀yin wa lọ lè kí ó lọ́dọ̀ àwọn ọ̀tá ẹ̀sìn ẹ fẹ́ da ẹ̀sìn rú ṣe alikitaabu wa sunna alukorani àti sunna yìí la fi gbé ẹ̀sìn dúró sunna tó sì lálàáfíà jù lọ́dọ̀ gbogbo àwọn àfa maka àtàfà madina àtàwọn àfa àgbáńlá ayé ni sọ é bukhari ẹni bá ti wá ń fẹnu sáta sọ é bukhari ẹ̀sìn lọ́fẹ́ wó ọfẹ́ wó ẹ̀sìn ni àwọn mùsùlùmí ò sì gbọ́dọ̀ gbà agbọ́dọ̀ dìde agbọ́dọ̀ dìde mọ́ ọlọ́run gbogbo ẹni tó jẹ́ pé wáàsí ẹbọ ń bẹ́ńlẹ̀ kò rí ṣe má wáàsí bídíà ń bẹ́ńlẹ̀ wọn rí ṣe wáàsí sinna ń bẹ́ńlẹ̀ wọn rí ṣe wáàsí owó èlé ń bẹ́ńlẹ̀ wọn rí ṣe wáàsí ẹ̀yin èèyàn ẹ máa lo jàlibáàbù ẹ̀rí yẹn ṣe wáàsí ẹ má gbàdé sì gbọ́ òun náà ni wọ́n wá ń ṣe káàkiri ayé kálà gbogbo tí wọ́n ń ṣe kò lè rí bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá aláwo nígbà fún wọn àwọn afẹ́sìn ẹdìdẹ ńlẹ gbogbo ẹni tí bá ń takò sọ al-Bukhari ó fẹ́ takò ìpìlẹ̀ ẹ̀sìn ni yóò sì bẹ̀sìn jẹ́ torí pé a padà ṣàlàyé àwọn àdìsí tá a fi di ẹ̀sìn mú tọ́jú pinnu Bukhari láti rí nígbà wọn bá ti wó Imam Bukhari gbogbo àdìsí tọ́gbà náà wọ́n ti wó papọ̀ nígbà tí wàá wó papọ̀ ni ẹ̀ ti wó ẹ̀sìn nu kò wá ní sẹ́kùn kankan mọ́ àfẹ́fẹ́ inú lérí ilẹ̀ ọlọ́wọ́n bọ̀ wá nígbà fún gbogbo àwọn ẹni ibú orientalist wọ́n wá ní wọ́n ti dàákọ sórí íńtánẹ́ẹ̀tì rẹpẹtẹ ẹni bá débẹ̀ yọlọ lè rí tí wọ́n ń sọ nípa àfàwọ̀ Abu Hurairah sọ̀hábì jalil ẹni tó rí ànábì tó jòkóta ànábì tó àdísì wà látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n tún wá wò pé ọ̀dà ọ̀nà Abu Hurairah tún jì ta ló tún gba àwọn àdísì tó lálàáfíà jùlọ wá nínú àwọn àfẹ́sìn Bukhari ni wọ́n á Imam Bukhari ipe àdìsí tó gbà wọ́n yẹn ti pọ̀ jù ó sojú ẹ̀yin níbi ńgbà tí fi ń gbà ẹ̀rọ pọ́pọ́lọ́ mọ́ bọ̀kárí àti tìyín bákan náà lórí àwọn afẹ́sìn tí wọ́n ṣàìsùn lérí ìkó àdìsá nẹ́bí tẹ̀sìn wọ òfin bàjẹ́ mọ́ wa lọ́wọ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí fẹnu sáátà Imam Bukhari gbogbo ẹni tí máa ń fẹnu sáátà Imam Bukhari fọ wàjá ìlú murakkab aláìmọ̀kànnì lọ́dọ̀ gba àwọn afágbá yìí wọ́n mọ̀ ti ba Imam Bukhari jẹ́ gbogbo àwọn àdìsá nẹ́bí tó wà lọ́wọ́ rẹ̀ bó lẹ́sìn máa ń pèyàn lópùrọ́ tẹ́tàn máa wá ka àdìsí kan tẹ́wàá ní rọ̀wá olùbùkárì ẹ̀ládìsí tí Buhari gbà wá ilẹ̀ fi ń dájú ẹ̀sìn ẹ̀sìn ti gbà pé Imam Buhari òpùrọ́ ni kọ̀mọ́ kéwú bẹ́ẹ̀ ni ọgbọ́n lárúbáwá gbogbo àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ báyìí nígbà téèyàn fẹ́ da ẹ̀sìn wò ni bí ìgbà sì kọ́ ẹ fẹ́ dẹ̀sìn wò ni gbogbo ẹni tí bá ń takò sọ ọyọ Bukhari àwọn afa sọnà ò ní fi yín lẹ nítorí pé aburú tẹ bẹ̀rẹ̀ yìí àpèkọ àwọn ọtẹǹsìn ilẹ̀ yìí náà ń sikini ilẹ̀ fi ń sọ̀rọ̀ àwa abẹ́lẹ̀ ọ̀hún nínú àánú rẹ̀ kọ́lọ́ mọ́sá ìfọ̀nàmà yín àti gbogbo àwọn jàmáà yín àti gbogbo àwọn tí wọ́n máa ń ń wí àwọn òṣèré mọ́bí ẹ ti ń kọ́ wọn mọ bí ẹ ti ń kọ wọn mọ bí ẹ ti ń dakọ àwọn kan ń sọ pé bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni ọlọmọsá bá fi wọ náà mọnà ọlá ipa àwọn onísúnà kó nínú ẹ̀sìn wa yìí tó fi jẹ́ pé súnà ìsìn tá a bẹ̀lẹ̀ máa fi ẹnu tẹ́ḿbẹ́lú ẹ̀ láwùjọ wa súnà nábì òun náà làdísà nábì àdísà nábì náà ní súnà rẹ̀ abẹ́lẹ́ ọ̀nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sá jáde gbà náà lọ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.